Èdè Yorùbá wù mí yéye, èdè Yorùbá rẹ̀ mí yéye, èdè Yorùbá wù mí yéye, èdè Yorùbá rẹ̀ mí yéye, èdè Yorùbá wù mí yéye, èdè Yorùbá rẹ̀ mí yéye ooo. Èdè Yorùbá wù mí yéye, èdè Yorùbá rẹ̀ mí yéye, èdè Yorùbá wù mí yéye, èdè Yorùbá rẹ̀ mí yéye ooo. Èdè Yorùbá wù mí yéye èdè Yorùbá rẹ̀ mí yéye èdè Yorùbá wù mí yéye èdè Yorùbá rẹ̀ mí yéye ooo. Èdè Yorùbá wù mí yéye èdè Yorùbá rẹ̀ mí yéye èdè Yorùbá wù mí yéye èdè Yorùbá rẹ̀ mí yéye ooo.